ṣe bí ètò kan ni ìjáde lílọ ètò kan ni ìjáde lílọ láti ọ̀dọ̀ aṣíwájú yín ẹ ṣe wá máa fi ìfẹ́yàwó sọ ni di oníjáde why. ẹ̀sìn ni ẹ kì í ṣe ẹgbẹ́ nínú ìròyìn tí ń bẹ lára ẹni tó bá ń ṣẹgbẹ́ òun náà ni pé yóò fẹ́ mú ọkọ ọmọ rẹ̀ wọnú ẹgbẹ́ òun yóò fẹ́ mú ọkọ ọmọ rẹ̀ yóò fẹ́ mú wọ inú ẹgbẹ́. kì í wá ṣe pé àkọ́kọ́ tí màá gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ rí ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ wọn ní wọ́n pé èmi gan-an alára mo ní ìrírí bẹ́ẹ̀ rí mo ní ìrírí bẹ́ẹ̀ rí ìyàtọ̀ díẹ̀ ló kàn wá ń bẹ̀ ẹ sọ bí tèmi ṣe lọ kẹlẹ́kẹ́yìn jẹ̀máà dáwàsù tẹ̀blígì kẹ́ ẹ lè mọ̀ pé ọ̀rọ̀ yìí ẹ ń bá pè ní ọ̀rọ̀ wọn ni wọ́n pé ó ń tanra rẹ̀ jẹ ni èmi gan ní personal experience lórí irú agbọ́nì. Um, nígbà tí mo fẹ́ fẹ́ ìyàwó tí mo fẹ́ fẹ́ ìyàwó 1991 tàbí 1990 ni mo kọ́kọ́ ti fẹ́ fẹ́yàwó 1990. mo wá mo ṣiṣẹ́ tọ kí n rí ẹni tí mo fẹ́ fẹ́ mo sì rí onítọ̀hún. nígbà náà lọ́hùn mo wà nínú ẹgbẹ́ kan mo wà nínú ẹgbẹ́ kan kọ́ máa dàbí àbòsí sí jàmáà tẹ̀blíìgì torí tí mo fi dákọ̀ jàmáà tẹ̀blíìgì ó yẹ kí n lè dákọ̀ ẹgbẹ́ ọ̀hún náà mo wà nínú ẹgbẹ́ Organization of Tadọ́múnulè Muslimin tí wọ́n ń pè ní OTM Organization of Tadọ́múnulè Muslimin OTM mo wà nínú ẹgbẹ́ yẹn before 1990 so ní 1990 tọ́rọ̀ mi wá jẹ mọ́ kí n fẹ́ ìyàwó. mo wá rí ẹnìkan tí èmi ò tiẹ̀ mọ̀ póun náà jẹ́ ọmọ ẹgbẹ́ wa mi ò mọ̀ so ọ̀rọ̀ yẹn náà ló jẹ́ kí n mọ̀ pé ọmọ ẹgbẹ́ wa ni ok ẹni tó wá jẹ́ olùdarí wa nígbà náà lọ́hùn. àwọn ni al-ustaz al-fadil alhaji isa akidele salahudin hafizahullah àwọn náà sọ fún mi wípé ẹni tí mo fẹ́ fẹ́ yìí o kò sí ọ̀nà ńbẹ́ o ó dàbí ẹni pé onítọ̀hún ti ni ẹni tó fẹ́ fẹ́ ok wọ́n ní kí n fojú sọ́nà fún ẹlòmíì lọ́rọ̀ kan lèmi bá já mi ń bẹ̀ làbá tó ń ṣiṣẹ́ ọ̀nà míì àwa roko ọ̀nà míì ààrí ní nineteen ninety one nineteen ninety two nineteen ninety three ń wá rí nineteen ninety four nineteen ninety four yẹn èmi ti kúrò nínú otm pátápátá ó ti hàn sí wọn pé mo ti lọ mi ò ṣẹgbẹ́ mọ́ in fact láti nineteen ninety nineteen ninety stroke nineteen ninety ni mo ti gbàgbọ́ yé e pé mi ò ṣẹgbẹ́ mọ́ ẹ̀sìn ni mo fẹ́ ṣe mi ò ṣẹgbẹ́ kí n máa kọ́ nípa ẹ̀sìn ohun tí n bá sì mà kí n máa fi kọ́ àwọn tí n bá fẹ́ kọ́ kàlàs kí n sì mọ ìyá mi lọ́mọ ìyá mi nínú ẹ̀sìn so èmi ti jìnnà ti yọra mi fódà kò ẹgbẹ́ bọ̀ sígbà tó di nineteen ninety four. lára dáadáa ustaazu mi alhaji isa akíndélé salahudeen ni pé wọn ò gbàgbé ọrọ 1990 yẹn wọn ò gbàgbé èmi àti wọn sì ti takété tefetefe síra wa àmọ́ wọn ò gbàgbé ọrọ yẹn fún tó wá di 1994 wọ́n kàn ránṣẹ́ ké sí mi ni wípé àwọn fẹ́ rí mi nígbà tí mi ò sì wọn bá mi jà tẹ́lẹ̀ èmi náà bá wọn jà ọ̀wọ́ pé èmi ò ṣẹgbẹ́ yín mọ́ ni èmi ṣe islam mi lọ àwọn náà ṣe islam tí wọ́n lọ so ní 1994 bóyá nínú oṣù kẹta bóyá nínú oṣù kẹta àbóṣù kejì okay wọ́n sáré sí mi pé kí n wá bá sì lọ bá wọn wọ́n bá ní ọ̀rọ̀ 1990 wọ́n kọ́kọ́ ní ṣé mo ti rẹ́ǹtì ṣé mo ti fẹ́yàwó mo ní mo sì wà lórí ẹ̀ o ah, ok wọ́n ní jẹmọjẹmọ pé ẹni tí mo ní mo fẹ́ fẹ́ 1990 yẹn tí àwọn sọ pé ọ̀dàbẹ̀ ni kò sí lẹ́ni tó fẹ́ fẹ́ ọ̀rọ̀ wọn ò wọ̀ pọ̀ fún àwọn ìdí kan wọ́n wá ní ẹni tó jẹ́ bàbá rẹ̀ ó sì ti sọ pé túrú àwọn làwọn fẹ́ kí ẹni tí ó bá fi ọmọ àwọn kó gbà wá làwọn rántí pé àfáà báyìí ó ti sọ̀rọ̀ báyìí rí làwọn fi ránṣẹ́ ké sí mi pé ṣé màá rí níhùn èròǹgbà mi lórí ẹ̀. mo sì ní kò sí problem so wọ́n bá ní ṣùgbọ́n ẹni tó bí ọmọ yìí tẹ̀bílíìgì ní o kò lè má lọ jáde o ìyún ọ̀kẹ́ mi mi ẹ ṣe tẹ̀bílíìgì mùsùlùmí ni mí mi ẹ ṣe tẹ̀bílíìgì so wọ́n bá ní àjọ yọjú sí bàbá rẹ o àsìmọ́jọ́ la bá lọ. ní day one tá a yọjú sí bàbá ní bàbá ní àfa eh, ṣe máa ń lọ jáde wọn lè lè lọ jáde wọn ni ẹ wà lọ jáde four months o <laughs> mo ní four months yìí mo ní aláwo ṣe ń rọrùn mo ní mo ti gbọ́ aláwo ṣe ń rọrùn so àtúká. ó di pé à ń bí tù lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ so abata mú ọjọ́ sí June twelve àmọ́jọ́ sí June twelve lásìkò yẹn wàhálà kan máa ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lórí ọ̀rọ̀ Abíọ́lá nkankan tí gbogbo olówó dàrú mọ́ra wọn alihamdulilayi pẹ̀lú kòsìmọ́tò kòsì kankan àṣà ọjọ́ pé so ọ̀rọ̀ sí àbákọ́ tó lọ́jọ́ àkọ́kọ́ tí mo ní ọlọ́wọ́ ti rọrùn wọn ò padà tún sọ mọ́tẹ́mi àti wọ́n bá ríra so èmi ti wò pé wọ́n ti gbàgbé ẹ̀ nù. nígbà wàá dọ́jọ́ òjókòó sámẹ́sì ákídù nìka so nínú iṣu tó ṣuyọ lọ́jọ́ náà lọ́hùn tí. tèmi pariga lé lórí ni pé wọ́n ní kí bọ́dà kan wọ́n ní kó gẹ́gẹ́ bí ìṣesí àwọn jama tẹ̀blígì wọ́n yẹn nìkan nu wọn pé kó sọ̀rọ̀ kó ṣe tẹ̀síkìrì àbíkẹ́lẹ́ máa ń pè àbí bàyá nìyí so nígbà tẹ́lẹ̀ yẹn dìde lọ́ba mú ìwé kan lọ́wọ́ ó mú jọ́tà kan lọ́wọ́ wọ́n á ní inṣàlá inṣàlá ìyàwó tá a fẹ́ ṣe lónìí lọ́wọ́ fa àlùbáríkà sí o lọ́wọ́ ṣe gbá o lọ́wọ́ ṣàwo o ké wọ́n ní gẹ́gẹ́ bí àwọn bàbá wa ọ̀dàpọ̀ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi tó mi létí pé ọkọ ìyàwó tòní ó ti fi àníyàn sílẹ̀ láti ọjọ́ àkọ́kọ́ tí. Si wọ́n ti fa ìlú sáwọn bàbá pàm fẹ́ fẹ́ ọmọ wọn pé wọ́n ti fi àníyàn four months sílẹ̀ so pé àwọn náà wá ní ẹni àkọ́kọ́ táwọn kọ́kọ́ kọ orúkọ wọn sílẹ̀ mú jọ́tà jọta báyìí jọ́tà ń orí jọ́tà ń àti báírò òmùlọ́wọ́ tẹ́fẹ́ kọ orúkọ mi sí àti intention mi intention four months. so wọ́n ní inshallah inshallah gbogbo àwa yòókù náà so a máa gbìyànjú láti láti kún ọkọ ìyàwó lọ́wọ́ lórí four months ọ̀sásù mi wà nkálẹ̀ àwọn ẹbí mi kan náà wà nkálẹ̀ nínú mọ́ṣáláṣí láti ṣèjókòó yẹn mo ń lọ wọn mo ní alàgbà má ẹ̀kọ́ ọkọ mi lẹ́wọ̀. ọjọ́ wo ni mo bá àna mi sàdéhùn pé lọ sí four wọ́n sọ pé ń lọ four months mo ní aláwo ṣe ni mo wí aláwo sì tí ṣe ní rọrùn ẹ wá ń sọ ní ìsìnkú ẹ fẹ́ kọ ẹ nídìí ẹ kọ o bá kọ ọkọ lẹ̀ ẹ rí o. èmi ò ní ìjáde kankan lọ ń tèmi kó má dàbí àrífín ló jẹ́ kí n mú èdè àpọ́nlé wá pé àlọ́wù yóò ṣe é ní ìrọ̀rùn tó bá wá kàràǹgídá tẹ́ ẹ sáfẹ́ kí n lọ jáde fọ́ mọ̀ǹtì àwọn aláàjì sakiri náà wà ń kalẹ̀ yìí àwọn ni wọ́n yà á lọ o torí pé mi ò sọ pé mo fẹ́ fẹ́ tẹ̀ bìlíìgì òkè. Okay? so àwọn náà sì wà ń kalẹ̀ yìí so tí wọ́n bá bá ń lọ kí wọ́n bá mi lọ àmọ́ èmi mi ò níjáde kankan lọ. láàjì bá dìde wọ́n bá ní ẹ má bínú àfàlè díẹ̀ àfàlè díẹ̀. so ẹ se akidu ina aba se akidu ákídù ṣẹlọ́rọ̀ jáde ń nǹkan ni a máa yanjú ẹ̀ bálágì ṣe fi ọgbọ́n àgbà fi so wọn ti ẹ̀gbọ́n lẹ́bìrì àníyàn mọ́ lọ́wọ́ àwọn míì mọ̀ nígbà tẹ́mi tí wọ́n fẹ́ fi one ti di mi ò ní lẹ́yìn ìgbà tá a wá sí ákídù tán mo lọ kí bàbá ìyàwó wọ́n tún ní bàbá wọ́n gbàgbé àdéhùn o àdéhùn wo wọ́n láde ń fọ ọmọ ntì láàrin ẹ̀yìn àti ta ni ọjọ́ wo ni mo ṣàdéhùn mo lọ́lọ́wọ́ ó ṣe ń rọrùn wọ́n ní àdéhùn náà lọ́lọ́wọ́ ó ṣe rọrùn náà wọ́n ní insha Allah wọ́n ní àwọn sáfẹ́ kí n fi lẹ́kàn ní o wọ́n ní ṣe mo mọ̀ pé àwọn kan máa ń gbásù àwọn ọ̀gbásù àwọn ọ̀gbẹ̀wà àwọn ọ̀gbákiní pé àtọ́lọ́ làwọn pè mí sí mo ní sẹ́rí bẹ́sẹ̀ wù mí tọ́lọ́ ni mò ń ṣe lójoojúmọ́ èyí tẹ̀sẹ̀ pè mí sí un ètò tìyín nù ètò tìyín nù sẹ́yìn pè mí náà kí n pè sí tàlímù ọ̀dọ́ mi pé pé ó pé mo fẹ́ fọ́mọ yín o ẹ̀yin náà gbọ́dọ̀ mo wá sí tàlímù ọ̀dọ́ mi o sẹ́yìn pè ń sọ bẹ́ẹ̀ àtúhẹ̀ǹdì ẹ̀ báwọn àná bá tó wá kí mi lé n bá tún sìn wọn lọ náà bá tún ní gbàgbé àdéhùn months ah, ẹ wá gbà mí ni kí má gbàgbé àdéhùn whole life lèmi fi ṣe dáwà tèmi èyí ìsọ̀rọ̀ four months àfà lọ́dún kìíní bẹ́ẹ̀ àfà lọ́dún kejì bẹ́ẹ̀ wá di wípé. Ah, mo wá mo ti bẹ̀rẹ̀ késẹ́ẹ̀tì ṣíṣe ok mo wá kọ ìwé kan mo wá sẹ́ndì kọ́pì sí wọn so wọ́n bá tó wá kí mi lé wọ́n ní wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ò mọ̀ pé mo mújú tó ṣe dá bàbá yìí làwọn fi ń le koko lórí fọ́ọ̀mù ti fún mi ní ìsìn àwọn ti wá rí i pé iṣẹ́ tí mò ń ṣe yìí gan ó ń ran sí àwọn gan lọ́wọ́ torí pé ibi táwọn gbé jáde lọ àwọn bá ìwé mi méjì nínú mọ́sálásí yẹn tó ti bó ṣe jẹ́ abúlé kótó àwọn bá méjì ń bẹ̀ tí wọ́n máa kà fún àwọn jẹ̀mọ́ àwọn láràárọ̀ pé a jẹ́ pé ibi tá a fẹ́ gbin obì sí obì ti wù ń bẹ̀ nú o a jẹ́ pé kémi náà mo ṣe dáwà tèmi lọ bí mo ṣe ń ṣe hùn káwọn náà máa ṣe tí wọn lọ báwọn náà ṣe ń ṣe òun àtijọ́ pàdé ara wa lábàbí kan o látọdún náà ni wọn ti sọ̀rọ̀ fọ́ọ̀mọ̀tì mọ́. ni mo sọ pé mi náà ní irú ẹ̀kspírẹ́ǹsì yìí pẹ̀lú wọn. ṣùgbọ́n ohun tó ní béèrè béèrè ọ̀nà tó gbàgbé tiẹ̀ wá ìyẹn fẹ́ le ju tèmi lọ nípa pé àwọn sọ pé tí òun bá lọ kó dé àwọn ò ní ṣe ákídù kò yẹ kí ẹ ṣe bẹ́ẹ̀ náà sódìdí ẹ̀sìn lọ́tọ̀ níjáde sí yín ni arákùnrin yìí ṣe ẹ rí Islam lára ẹ ni ẹyẹ wa náà tẹmí bó ṣe bó ṣe padà sọkọọmù wọn gbà pé mi náà o bí ìbá tiẹ̀ máa lọ jáde tàwọn èmi náà ń pèpè sínú ẹ̀sìn. ẹ má máa fi àyè sílẹ̀ fún kí wọ́n máa róòpù yín ẹ̀yin jàmá tẹ̀bílíìgì ẹ má fààyè sílẹ̀ fún un. tá a bá ń bá àwọn ẹlẹ́gbẹ́ wí wípé àwọn ẹlẹ́gbẹ́ tẹ ẹ rí yẹn o tẹ ẹ bá fẹ́ fẹ́ ọmọ lọ́dọ̀ wọn wọ́n sọ pé kẹ́ ẹ wá dọmọ ẹgbẹ́ tá a bá ń sọ pé ohun tí wọ́n ń ṣe yẹn ò dáa eléyìí náà tẹ́yìn náà wá ń ṣe yìí tá a sọ pé dáa ni ṣé a sọ pé ó dáa ni ohun tánàbí sọ sallallahu alaihi wasallam nípa ọkùnrin tó bá wá bá wa pé òun fẹ́ fẹ́ ọmọ wa kò tayọ. ma taridawna dinahu wa khuliqahu ma taridawna dinahu wa khuliqahu ẹni tẹ́ ẹ yọ́nú sí ẹ̀sìn rẹ̀ àti wá rẹ̀ ṣé tẹ́sìn ọba tí ì ní ìjáde nínú ẹ̀ lè yọ́nú sí ẹ́ ṣé tí ẹ̀sìn èèyàn tí ọba tí ì ní ìjáde nínú ẹ̀ lè yọ́nú sí ṣé ẹ lè gbìyànjú níwájú ọlọ́run. nígbà tó ọmọ tèmi ó sì lọ sílé ọkọ lódodo ni pé mo láwọn akẹ́kọ̀ọ́ tí mò ń kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn a sì ní agbo ìjókòó tá a máa ń sin gbogbo Sunday ààrẹ ń tó bùkátà síyàwó nínú wọn. àmọ́ torí wípé kì í ṣe ọwọ́ wa níjókòó yẹn nìkan ni mùsùlùmí kì í ṣọwọ́ wa níjókòó yẹn nìkan ni mùsùlùmí ohun tó ṣe kókó ni pé kírú ẹ̀sìn táwa ń ṣe kó dá sí pé irú ẹ̀ náà ni ẹni tá a fẹ́ fọmọ fún ṣe irú ìwà dáadáa tí ń bẹ lọ́wọ́ wa kó jẹ́ pé irú ẹ̀ náà ni ń bẹ lọ́wọ́ ẹni tá a fẹ́ fọmọ fún. òun wá sí alíkọ̀ wa ọ̀ wá sálíkọ̀ wa it's not a is not a point o n lọ jáde òun lọ jade is not a point ọmọ ẹgbẹ́ wa ni wa èso ọmọ ẹgbẹ́ wa is not a point ẹ má jìá dá wàhálà síra wa lọ́rùn ẹ má jìá dá wàhálà síra wa lọ́rùn ṣùgbọ́n tèmi náà fọ ọmọ tèmi náà lọ́kọ́. ọ̀rẹ́ mi ló mú ẹnìkan wá wípé ẹni tí mò ń wò yìí o ó wà nínú àwọn olùkọ́ rẹ̀ ní alimadu alimadulẹ̀ arọ́bí nàìjírí ó wà nínú àwọn olùkọ́ rẹ̀ ẹni yẹn náà jáde ní madu kó tó lọ sí ìlú òkèrè so ẹni sì ń ṣe dáadáa ọmọlúwàbí ni. òun náà ń ṣe súnà mo sì ní kí wọ́n jẹ́ kí n wòye sí ọ̀rọ̀ rẹ̀ ká tún béèrè lọ́wọ́ àwọn míì bọ́dà èmi ṣe ròyìn rẹ̀ ẹni tó mu wá tó jẹ́ bí alárinà àbúsára kọ́nà bá ní máa dáàbò bò mo sì bá bẹ́ẹ̀. kí n wá sọ pé rárá o ọmọ mi yá lọ fẹ́ ẹni tí ò sí nílé ẹ̀kọ́ tàbí ibùjókòó ẹ̀kọ́ tí mo dá lẹ̀ kò bá súnà mú bẹ́ẹ̀ sáwa nìkan ni mùsùlùmí ni sáwa nìkan ni onísúnà ni sáwa nìkan la gbọ́ ìsìláàmù yé ni ẹ má á fi ẹ má á sọ ìsìláàmù dẹgbẹ́ bí àṣà ọ̀gá mi pòfẹ́sọ̀ aláró wọ́n lo èdè kan èdè yẹn sì dáa pọ̀ ó ní àwọn kan bẹ̀ ojúlé ni gbà wọnú ẹgbẹ́ wọ́n gba ojúlé wọ́n gba wọnú ẹgbẹ́ hmm. àwọn kan bẹ̀ ẹ̀yìn ìkùlé ni wọ́n gbà wọ inú ẹgbẹ́ ṣé ẹ láwọn kan gbójúlé wọnú ilé ẹgbẹ́ òun òun ni àwọn tẹ́ mọ̀mọ́ sọ pé a fẹ́ dọmọ ẹgbẹ́ yín àwa náà fẹ́ di kí ni o a fẹ́ dọmọ ẹgbẹ́ yín ẹlẹgbẹ́ ni wọ́n but àwọn kan wọn ò pera wọn lẹ́gbẹ́ o wọn à máa mú yàn gba ẹ̀yìn kùlé wọnú ẹgbẹ́ ìmú yàn gba ẹ̀yìn kùlé wọnú ẹgbẹ́ òun ni kíyàn fẹ́ ṣe ọmọ ní sàkání ọ̀dọ̀ yín kẹ́ ẹ sọ pé àfi kó máa darapọ̀ mọ́ yín arábò nìyí ta nìyí.